yípo fún onírúurú onípòjìpò ènìyàn bẹ̀rẹ̀ látàgò márùn rọ̀lẹ́ sáago méje ọjọ́ Thursday òní àdúrà gbára máa ń wáyé fún àwọn obìnrin oníyìnrere bẹ̀rẹ̀ látàgò méje àárọ̀ sí mẹ́sàn-án àárọ̀ ní gbogbo ọjọ́ Friday tó bá kẹ́yìn oṣù ní àṣálẹ́ agbára máa ń wáyé nínú ìjọ wa bẹ̀rẹ̀ látàgò mẹ́wàá alẹ́ di òwúrọ̀ ọjọ́ kejì ẹ darapọ̀ mọ́ wa nínú àwọn ìsìn wa tí ń lọ láàrin ọ̀sẹ̀ tàbí ká ẹ pè bàbá wa nínú Olúwa sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero three three two three four two eight eight títí àkókò ìkànnà tá a tún pàdé lórí ètò ìkànnà lọ́sẹ̀ tí ń bọ̀ Ọlọ́run Reverend P.F. wa ló kí n sọ fún ọ wípé ìwọ rí kàn lọ́dún yìí lórúkọ Jésù. dájúdájú máa mú délé dájúdájú máa mú délé. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. nínú ọdún tí mẹ́láyé ti kéré sí lọ́yà tó. gbogbo ọdún ò lè dàbí kérésìmesì ẹ̀yin èwe túyáyáwá wo baba kérésì fresh fm kẹ́tún wá fún kébù rẹ̀ sí i gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé baba kérésì fresh fm gángan lọ́ọ̀rì ọmọdé àfúnilẹ́bùn máa wo bẹ̀ láti róòmù ó tún ti balẹ̀ pẹ̀pẹ̀ sílé orin challenge ìbàdàn. kérésìmesì ọdún dé kọ́láyà ẹ̀yin èwe aláyọ̀ ẹ sọ fún dádì àti mọ́mì pẹ̀lú àwọn olùkọ́ yín pé baba kérésì fresh fm lẹ́fẹ́ wò bó ṣe rẹwà tó ó ní òtún mọ́ bá yín ṣeré fún yín lẹ́bùn tó jọjú bá yín ya fọ́tò papọ̀ òbí tó bá mọ́ mẹ́wàá wo baba kérésì fresh fm tọdún yìí yóò mọ̀ tó lé gbàkẹ́jọ rẹ lọ fáwọn nǹkan àlàkalẹ̀ ọ̀tún tó wà nílẹ̀ fáwọn èwe bíi swing gàtú kárátà bouncy castle fífi jó ṣèdíje àti díje tá a mọ̀ tó fi mọ́pọ̀ nǹkan tó mú gbà ìwé wà níyọ̀tọ̀ mi mú wọn lóyè ọ̀tún tí ó di mọ́ lè gbàgbé ọgbà bẹ́ẹ̀ lẹ́mọ̀ pàdé àwọn nkọrin ilẹ̀ wa òṣèré adẹ́rìnpòṣónú àwọn pèdèpèdè fresh fm tájò mọ́ kọ́mọlúbọ́pọ̀ rẹ́rìn dọ́wẹ̀kẹ́ ya fọ́tò dókítà yínká ayéfẹ́lẹ́ bàbá ìwé fúnra ẹ̀ one thousand five hundred naira lówó wọlé ọmọ kọ̀ọ̀kan. Ìbàdàn kí ni sọ Fresh FM nìbàdàn làwà. orí ló yọ mí orí ló yọ mí ee orí ló bá mi ṣe ìlú ọ̀fìn ayé tí bá jí sí orí ló bá mi ṣe nínú rògbòdìyàn ayé tí bá jí sí orí ló yọ mí orí ló bá mi ṣe ee orí ló yọ mí orí ló yọ mí ee orí ló bá mi ṣe inú àfún ayé tí bàjẹ́ sí orí ló bá mi ṣe inú rògbò ayé tí bàjẹ́ sí orí ló yọ mí. ohun ojú rí ẹnu ò lè ròyìn ohun ojú rí ẹnu ò lè sọ orí ló yọ mí orí ló yọ mí orí ẹni làbá bọ̀ àpèrè orí ẹni làbá bọ̀ àpèsè àpèpọ̀ ẹlẹ́dàá mi orí òòrí o orí ló bá mi ṣe orí ló bá mi ṣe orí ló yọ mí orí ló yọ mí orí ló yọ mí orí. kórí ó mọ̀ bá wa ṣe náà ni o. bórí ò bá bá wa ṣe ta ni ó bá wa ṣe ná. bí ṣẹ̀dá wa ó máa gbà wá kalẹ̀ náà ni bí ṣẹ̀dá ẹni ò gbani ta ni ó gbani ná. orí inú wa ó mọ̀ bà tòde wa jẹ́ ni ló fi jẹ́ pé bórí inú ẹni ò bá ba tòdí ẹni jẹ́ ó bá dọjọ́ kan ọjọ́ kan ọjọ́ kan ọjọ́ kan tilẹ̀ ń pòòyì tọrùn ṣú dẹ̀dẹ̀ orí inú ẹni ní gbani kalẹ̀ lọ́wọ́ ìṣòro àti dààmúdàbò ayé ìṣẹ̀dá èèyàn lórí inú àyíbá àmọ́ ẹ̀yìn lè mọ̀ọ́mọ̀ bí orí inú ẹ mọ̀ bá tòdí ẹ jẹ́ orí inú ẹ orí inú ẹni nìṣẹ̀dá ẹni ẹni tí ń bẹ nú ẹni lórí inú ẹni tí ń bẹ nú ẹni èèyàn tí ń bẹ nínú ẹ̀dá ènìyàn orí inú nù ìṣẹ̀dá ènìyàn nìyẹn orí mi mm, àpèkẹ́ ni ọ́ àpèsìn ni ọ́ àpèsìnsìn ni ọ́ o gbàbọ̀dí o àtàbọ̀dí oṣó àtàbọ̀dí àjẹ́ orí mi má má gbà kankan bẹ́ẹ̀ o. tèmi àti ara ọ̀rọ̀ tèmi àti ẹni ìtàn Olúṣẹ́gun Bámidélé fi jẹ̀wọ̀ lọ́sàn-án nìyẹn o. ohun ojú rí ẹnu. nígbà tó gbẹnu lé ìrírí ẹ̀ mọ́júmọ́ àná ṣe ní. orí ló yọ mí o orí ló yọ mí orí ẹni là bá bọ̀ àpèrè. kó tó ga fẹ́fẹ́ ń gbà mí ò tètè gbóhùn ẹ̀ lórí agbágbé ni mo ti bẹ̀rẹ̀ sí ní pé àdéfóònù ò tiẹ̀ sí lọ́wọ́ ẹ̀ mọ́. orí ló bá mi. ó wá ga fẹ́fẹ́ mo wá pè sórí fóònù DJ Bright wọ́n ní kó jẹ́ kí n bá EOB sọ̀rọ̀ nígbà tó kẹnu balàyé. Hmm. Ah ayé ti bàjẹ́ sí ẹ. àmọ́ gbólóhùn kan tẹ́mi ń sọ fún ni pé wàá kọ́ sílẹ̀ o nígbà tí irúfẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ bí ìjì báyìí bá ṣẹlẹ̀ sí ni èèyàn tó fẹ́ gírájúètì lọ sípele tó kan ní ògo ẹni nìyẹn ojú ẹni máa la rí tó fẹ́ promote lọ sípele ògo tó tún kàn nìyẹn ó máa ń ṣàbá rí bẹ́ẹ̀ lọ́pọ̀ ìgbà àmọ́ àti ẹ̀dúpẹ́ tá a tún dìde ìṣẹ́jú kan fẹ́nikẹ́ni. mo forí lu kìlọ̀ orí ó lórí o. oore tí wọ́n lè gbà ni wọ́n gbà èyí tí wọn ò lè gbà wọn ò láǹfààní àti gbà lọ́wọ́ eob eob mo kí ọ o mo kí ọ o ọpẹ́ yẹ wá lórí ẹ ọpẹ́ sì yẹ ọ lórí ara rẹ náà abẹ́ ìdúpẹ́ tẹbí tará. ayé ti bàjẹ́ sí i bó ṣe wá ń sọ yẹn pétérù Ah! mo wá ń imagine irúfẹ́ eh, trauma tí òbí máa wà for the next two weeks bó ṣe wà yẹn bó ẹni ìjà ò bá ti ń pẹ̀rẹ̀ lọ́kùnrin bó ṣe wù kéèyàn ipa kọni lòun lójú ìjà bírúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ìkánimọ́lé bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ for the next two weeks odidi ọ̀sẹ̀ méjì yóò máa sọ̀yàn wò lẹ́ẹ̀kọ̀ọ̀kan. ayé ti bájì sí. amúmiràn tí bóyá kí n tiẹ̀ fi ọpẹ́yẹmí tèmi gan tó jọ tí o bì bóyá kí n tiẹ̀ fi ṣídìí ọpẹ́yẹmí ìtajàlẹ̀ yìí ẹ kalẹ́ o. orí ló mo ń ṣí àyè pẹ̀lú Peter Peteru ó dàgbéléwò lẹ́ẹ̀kan mo ní tí wọ́n ń pè ní ọdún 2014 nínú ìgbésí ayé Adébáyọ̀ Fálékè ọdún 2014 yẹn gbogbo àwọn èèyàn tó bá súnmọ́ mi wọ́n mọ̀ pé mo máa ń kọ ọdún yẹn lórin lórí ahọ́n ní gbogbo gbà pé ah That's twenty fourteen àfi bí kí n fi irú ẹ̀ rí pé kí n mọ̀ ríru twenty fourteen mọ́ àmọ́ ngbà twenty fourteen ọ̀hún náà ó tún padà tẹnubodò ọlọ́run tún pa mí lẹ́rìn ayọ̀ àbí kí wa bó la ṣe wá fẹ́ sọ̀rọ̀ twenty fourteen ọ̀hún twenty fourteen ọdún tí wọ́n gbé official car tuntun fún mi official car tí ó jẹ́ pé fúnra mi mo lọ já ọ̀rá lára rẹ̀ ní car wash ni o tí èsè pé bóyá tó kún bo. mi ò rí ló yọ. wá já ọ̀rá pa èmi àtẹ̀wé èdè náà ni a lọ já ọ̀rá lọ́nà ọ̀nà adéọ̀yọ́ a lọ já ọ̀rá ńbẹ̀ ń ka wọ̀ sí lọ́jọ́ náà lọ́wọ́ ọkọ̀ tuntun pétọ̀ ikú ṣe pa àlọ́kọ̀ náà tá à ń gùn ká tó gba official car tuntun wọ́n ṣe mọ̀ pé àràkún laṣọ gbági. ibi Ọpẹ́yẹmí mi ti bẹ̀rẹ̀ ní twenty fourteen ọ̀hún náà ni pé ọkọ̀ tuntun ọkọ̀ ọ̀sẹ̀ mẹ́ta èmi èé wà wà kú wà kò sí bí ojú ẹ ń bá jókòó sẹ́gbẹ̀ẹ́ mi bí mo ti wà kú yóò mọ̀ wò pé kí ló ṣẹlẹ̀ èmi èé fẹ́ kí nǹkan kọ ọkọ̀ mi lára kó mọ dẹ́gbìnrin báwọn mọ tẹ̀mí lọ́rùn àbí káwọn jọ mọ du ọ̀nà rìn wọ́n lọ́lọ́ ní mímọ́ lọ́nà àbí káwọn mọ sáré kankan ká lọ rún ẹnìkan hmm, èmi èé láìkẹ́ àmọ́ ṣé ẹ mọ̀ pé ẹni ń wakọ̀ nìkan tó mórí délé lórí ẹ̀ pé ẹni ń wakọ̀ nìkan tí nǹkan kan ò ṣe lójú òpópónà ni ó rà àánú gbà jẹ́ ń sọ bẹ́ẹ̀ ọkọ̀ tuntun ọlọ́sẹ̀ mẹ́ta o bá ń lọ lọ́nà ta mẹ́rin o iṣẹ́ la fẹ́ lọ gba o pásítọ̀ náà lọ́dún náà lọ́hùn ló ní àwa gbàjíǹgù àwa gbàjíǹgù tá a ṣe ọjọ́ Sunday ọjọ́ burúkú èṣùgbò mímu twenty fourteen ha nínú rògbòdìyàn ayé tí bájì sí orí ló orí mi àpé. níta mẹ́rin lọ́dún náà twenty fourteen yìí ògbólógbòó ọdún fún Adébáyọ̀ Fálékè ẹni ìtàn Olúṣẹ́gun Bámidélé mọ́ gbọ́ o bóyá lẹ́yìn yóò tiẹ̀ tún pẹ̀tù sí ọlọ́kàn pé láti irú nǹkan báyìí bá ṣẹlẹ̀ ó tún fẹ́ẹ́ bọ́ sínú ògo tuntun yòókù ni. ayé ti bájì sí. lápá apá ìdàkejì lọ́hùn-ún bí mo ti rọra ń wa ọkọ̀ mi bọ̀ jẹ́jẹ́ ǹjẹ́jẹ́ tí mo rọra ń wa ọkọ̀ mi bọ̀ jẹ́jẹ́ ǹjẹ́jẹ́ gbogbo ọkàn mi ni bí mo ti fẹ́ lọ gba jíngù o lọ́dọ̀ pàìtọ́ àwọn ọmọ ojú iná mẹ́rin ní ọ̀rùra wọn sórí ọ̀kadà àwọn ọmọ ojú iná tó ti fa fífa lálílá fa fífa mu mímu ojú ti pọ́n kan mẹ́rin lórí ọ̀kadà ẹyọ kan wọ́n wá tún dúró nídúró bíi pé wọ́n fẹ́ dúró léra wọn lórí ní wọ́n bí gbọ́n pàrẹ́dì báyìí ọkọ̀ kan wà ń bọ̀ nídàkejì ọgbà wọn gbígbá tí ọgbà wọn méjì nínú wọn ẹnu mọ́tò mi ló gbá wọn sí mọ́tò lórí motion nídàkejì lọ́hùn. orí ló yọ ohun ojú rí ẹnu ò lè rò. ti ń padà rí ni pé àwọn tó forí gbálẹ̀ ẹ̀jẹ̀ ti ń tú pupupupupu lórí àwọn eléyìí. orí ẹni náà. kọlanu ńlẹ̀ ń lè mú kí táyà ọkọ̀ tuntun ọkọ̀ ọ̀sẹ̀ mẹ́ta táyà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé jáde ọkọ̀ tí wọ́n jánu kọ̀ńténà ọkọ̀ ọ̀sẹ̀ mẹ́ta tí táyà sì bẹ́ẹ̀ tó sì jẹ́ pé orí àwọn eléyìí lọ bẹ mọ́kadà tí gbogbo ẹ̀ ti gúnnú ara wọn ẹ ti mọ irú tó ṣẹlẹ̀ mọ́tò tuntun sì rún rúnrún wa kọ́ orí tó rún tí mẹ́lẹ̀ ń kọ́ etí tó ti wọ́ títì títì ti fàya ha àwọn ìyá ọjà níta mẹ́rin àwọn kó bọ́ ọmọkùnrin ni o ọmọkùnrin kòkó sẹ́ni tó mọ̀ pé Báyọ̀ Fálékè kan àbí nǹkan ẹ mọ̀ ọ̀rọ̀ ní Facebook ò tí ì gbòde kan báyìí ń gbà náà ayé ò fẹ́ ni. ẹni wàá gbá àwọn aláwẹ̀ tó ti rọyó lórí ọ̀kadà ẹni gbá wọn òun ti sá lọ ntiẹ̀ ẹni gbá wọn sí ọkọ̀ tèmi lẹ́nu òun ti sá lọ ká mọ́ pàdé mọ́ ó wá kèmí àtẹ́tí mi àtẹ́lẹ́dá mi ẹ mọ bí ta mẹ́rin ṣe rí o ọlọ́run ó ṣàánú wa àwọn èèyàn dáadáa àwọn akíkanjú èèyàn wa gidi níbẹ̀ níta mẹ́rin bí wọ́n ṣe fa tọkọ́tọkọ̀ kálukú fa ẹni tí wọ́n fàdáyọ ọlọ́run ló mọ mi wọ́n ti ń ràdà ẹni tó fa kinní táwọn fọkanáísà máa fi yọ táyà òun náà fayọ ẹrún mọ́tò wọ́n ti ń sún mọ́ mọ́tò ẹgbẹ́ ẹ̀sùn ẹ̀ṣẹ̀ ẹni ọ̀ndà wọ́n ti ń fàmí fàmí. èmi ò wá mọ̀ o bí ìyá mi àbí bàbá mi ló ti ṣiṣẹ́ eré kan lẹ̀ tó fi di pé ó kù díẹ̀ kọ́mọ olóore ó jìn sí kòtò mọ̀nàmọ́ná ń ṣiṣẹ́ ìmọ́lẹ̀ o. ṣẹ́rí bí wọ́n ti ń gbàdá gbọ́kọ́gbẹ́ ó yẹ ẹ̀sùn àti mọ́tò àtòun ẹ̀sùn ó ti pààyàn àwọn ọmọpó ti ń sọ wa níbi iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ èmi ò mọ tí ọkọ̀ patrol wọn gbà kọjá ní déèdé àsìkò yẹn wọ́n kàn rí mi lọ́ọ̀kan ni ah Mr. Bayo Bayo Bayo gàgàgàgàgà àwọn ọmọpó ti bẹ́ẹ̀lẹ̀ ìgbé à àwọn tí ń pè ẹ̀sùn ẹ̀ṣá ẹ̀ṣá kálukú ti wọ́n ti ó ti sá eré ọdún 2014 ni o ọdún 2014 ni o orí. àwọn ọlọ́pàá ìdíaró wọn á tí mò ń sọ yìí ìdíaró police station wọn á rántí dòní olónìí ní tí mò ń sọ yìí. orí. ẹ dúró ná ká ní mọ̀nàmọ́ná òṣìṣẹ́ ẹ̀ mọ́lẹ̀ kọ́mọ olóore tí ò tọmọ olóore bá lọ jìn sí kòtò ní kí ni ó sọmọ olóore ń bẹ̀ náà tí mọ̀nàmọ́ná ò bá fi ṣiṣẹ́ ẹ̀ mọ́lẹ̀. bí n bá fi rẹ̀ mọ mọ̀ tolúwẹ̀ ẹ̀ ta ó lè jẹ́ ẹ lè má láǹfààní àti gbọ́ lónìí torí pé àwọn ẹrú kú ó ti ṣiṣẹ́ ọwọ́ wọn ká tó máa béèrè ẹni tó jàre ẹni tó jẹ̀bi. ẹ bá ń dúpẹ́ àkọ́kọ́ twenty tí mo rò pé ah olúwo ṣe o ọkọ̀ ọ̀hún a sí ilé ni ilé iṣẹ́ la gbé ọkọ̀ ọ̀hún sí fún àtúnṣe lọ́dún náà lọ́hùn twenty ìyẹn mò ń bá yí lọ́wọ́ pé ah àṣọkọ̀ àṣọkọ̀ àṣọkọ̀ ọkọ̀ ń bẹ ní èkó lọ́wọ́lọ́wọ́ níbi tá a ti ń ṣe. twenty fourteen kan náà ìṣẹ̀lẹ̀ sókà tún ṣẹlẹ̀ twenty fourteen kan náà ni o ìṣẹ̀lẹ̀ sókà tún ṣẹlẹ̀ mọ̀nàmọ́ná tún ṣiṣẹ́ ẹ̀ mọ́lẹ̀ ọdún bá kú ní twenty fourteen àṣẹǹtì òní kú òní padà kú àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní sọra wọn lórúkọ pàápàá àwọn tá a jọ wà nínú industry ìta mẹni tọ́ṣẹ̀ báyìí àkókò mọ bí ó ti lọ forí já ogun òdílé ni Ah, ogun ayé ni ó sì á jóun nìkan. mo forí lu ìlọ̀pẹ̀ orí o. ọlọ́run ta lèmi èmi ìbá àwa lẹ́gbẹ̀rún ahọ́n ní ìsìn ṣé ó tó láti wá mọ̀ yìn ọ́ báyìí mbẹ́mi lèmi yìn ọ́ láfẹ́fẹ́ yìí. ìṣẹ̀dá mi mo dúpẹ́ o orí mi mo dúpẹ́ o torí ẹni tí lẹ́yìn ṣíṣá ṣíṣá àwọn ará bí wọn ò sì mọ̀yàn ṣá ní sókà lẹ́yìn ṣíṣá ṣíṣá tí wọ́n ṣá Adébáyọ̀ Fálékè ṣá lórí ṣá ní apá ṣá ní gẹ̀ ṣá lójú ṣá ń gbogbo ẹ̀ ìbá wa jẹ́ pé twenty fourteen o ṣeun mo mọ̀ pé birthday mi kọjọ́ mẹ́fà níṣẹ̀lẹ̀ sókà ṣẹlẹ̀ yes birthday mi kọ mẹ́fà kọjọ́ mẹ́fà ọjọ́ méje níṣẹ̀lẹ̀ sókà ṣẹlẹ̀ ẹni tó wá fẹ́ parí iṣẹ́ àṣepé àṣetáàní nínú àwọn ará abítán yọ dàyàdá tó oyún ló yẹ kó yanjú gògóńgò ló wá gbé orí dání báyìí pé ah Báyọ̀ Fálékè lélẹ́yìn náà ó Báyọ̀ Fálékè Báyọ̀ Fálékè là ń ṣáì náà là ń ṣáì náà. èmi kan ń wò bí Dundu United ń tèmi ni. ah ṣọlẹ́yẹ Michael gbogbo ibi tó o bá wà Stephen Fọlọ́runṣọ́ Akeem Olúwanbẹ gbogbo ibi tí ẹ bá wà lásìkò yìí kọ́lọ́ máa bá ń ṣe dáadáa fún yín bóyá bí ó bá sí sólẹ́yẹ Michael ní ìsìn tó gbé Adébáyọ̀ Fálékè nú àgbàrá ẹ̀jẹ̀ wọnú ọkọ̀ rẹ̀ eh, tá a fi sáré wá sí Ring Road Hospital tá a ń lò bóyá ọmọ ayé ìbá ti jásẹ̀ báyìí. etí bàjẹ́ sí ọ̀hún ló bá mi. twenty fourteen ni o <laughs> twenty fourteen tí mo tún á kúrò lóko eléyìí oṣù bíi oṣù mẹ́ta twenty four lẹ́yìn ìṣẹ̀lẹ̀ sókà làwọn tó wá ṣe tí wọ́n ṣe fún yìí òbí mọ́júmọ́ àná ni wọ́n tún dá mi lọ́nà wọ́n tiẹ̀ wá kúkú adopt mi wọ́n abduct mi sínú mọ́tò ara mi wọ́n fi nǹkan dé mi lójú ìgbóyà ìgbóyà wọ́n gbé mi palẹ̀ mi wájú ilé ni lọ́dún náà lọ́hùn. nínú ogbó la ti padà pàdé nígbà wọ́n wà fún mi one thousand nínú owó tí wọ́n gbà pé gbà á gbà kó o fi gbọ́ kadà wà wá máa ṣàdúrà fún inú Africa Magic lèmi ti máa ń wo tó lè ó dá àyàn lọ́nà tí wọ́n tún ní gba owó yẹn o kò fi gbọ́ kadà ní tiẹ̀ kíní kan wà wá máa ṣàdúrà wọ́n kú ti ní nkọjú gbó mo ti kọjú gbó èmi wà ìwọ lọ́hùn mọ́mọ́ jẹ́ ń gbọ́ kẹ́ o twenty fourteen ìṣẹ̀lẹ̀ mẹ́ta gbàǹkọ̀gbàǹkọ̀. ọ̀rọ̀ àwa làmúnú ayé dùn ọ̀pọ̀ àwọn nǹkan àgàgà irú èmi ọ̀pọ̀ nǹkan ni mi kì í sọ láfẹ́fẹ́ tí oníròyìn tàbí agbóhùnsáfẹ́fẹ́ ń fojú winá lábẹ́nú àmọ́ síbẹ̀ náà a gbọ́dọ̀ wá sórí ètò ká sì pa lẹ́rìn kẹ́yìn sì rẹ́rìn ayọ̀ ẹni tí Olúṣẹ́gun Bámidélé àmì wò ní o àmì wò ní jẹ́ ń pè tiẹ̀ lámì wò Wálé Promo ọ̀kan náà àwọn ọ̀gá mi Wálé Promo baba promo ló wá sí ọsibítù nígbà tí soka ńgbà tó rómijé lójú mi ló báyọ̀ gbókàn ni ìwọ tún ti ní gbókàn gbókàn tún ti kún gbókàn àkìn fún ẹ mọ́kàn mọ́sùnkún kankan kì í wá ṣe ìrora tàbí inú àgbàrá ẹ̀jẹ̀ tí wọ́n ti gbé adébáyọ̀ fálékè jáde ló ń pa mí lẹ́kùn àmọ́ àwọn ẹlẹ́nu màrímọ̀ sọ tá a láàjọ wà ní indọ́strì ń bọ́jà àwọn olórogún òwò náà ni ntí àwọn wá ń sọ. So ló ṣẹ̀ṣẹ̀ wá ń pa mí lẹ́kún mo sọ fún èdè lọ́jọ́ náà lọ́hùn mo léwo ni tàwọn ọ̀rẹ́ wa ti ń pè ẹ́ kí ni wọ́n so ka so nìkan náà ni òun nìkan náà ló lókìkí òun nìkan náà ló lórúkọ ńlá òun nìkan náà ni mọ́ ti kí ni wọ́n ń bẹ̀ kí ni wọ́n ń màá tún sọ o for anybody who cares to know èmi nìkan sọlẹ̀ michael ńbẹ̀ńbẹ̀ ṣé tíṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ sẹ́nìkan ṣé lójú tọ̀dọ̀ yín ẹni yẹn àṣejù ẹ̀ ní o àbò ṣẹ lọ́hùn àbò ń bẹ́ sọpẹ́ òyẹ́mí èmi mo kọ́ fún yín lọ́pẹ́ yẹ́mí tèmi láṣàlẹ̀ ẹ kàlẹ́ bó ṣe wà nìyẹn eob fọkàn balẹ̀ ńgbà tá a bá dá ìkólọ sí òní padà àwa ó dàbí ẹni tí ó ń lá ni twenty fourteen yẹn náà ni mo wá gba best newscaster in Nigeria Nigerian Broadcasters Merit Award Oriental Hotel láti lọ gbà ní Èkó Báyọ̀ Fálékè ó gba àmì ẹ̀yẹ tó ga jù tó jẹ́ ti media even l'Africa as at then that was the biggest Nigerian media award l'Africa hmm. 2014 náà ni ọdún mbàkú ẹ̀kalẹ̀. àbí ayé tí màá yí sí orí ló yọ mí. ẹ wá ẹ jẹ́ kí a kọrin tuntun sí olúwa nítorí tí ó ṣeun nítorí tí àánú rẹ̀ dúró láéláé ìròyìn ayọ̀ fún gbogbo èèyàn nípínlẹ̀ ọ̀yọ́ àti agbègbè rẹ̀ ọdún tuntun ní kàlẹ̀kùn gbọ̀ngbọ̀n yìí ẹni tó bá sì mọ̀nà ńlọ yẹ ká tẹ̀lé o ẹ̀yà àti yáyá jáde kájọ darapọ̀ mọ́ ikọ̀ àti ìríjú olúwa wòlíì àgbà jí ẹ̀fà lọ́jọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá ìyún oṣù tá a wà nù rẹ̀ yìí thirty first of December ní ìjọ ìgbàgbọ́ àti ìyanu ti àgbáyé first and Miracle International Church ní koríta alálùbọ́sà àyágànkù Ìbàdàn níbi tí ìránṣẹ́ Ọlọ́run alàyè tí ó ti máa ń léwájú àwọn onípòjìpò èèyàn tí a fẹ́ tayọ lọ́dún 2022 láti rékọjá sínú ọdún tuntun pẹ̀lú ọwọ́ agbára àti ìfàmì òróró yàn eléyìí tó tayọ aago mẹ́jọ alẹ́ ìnìsí ó bẹ̀rẹ̀ ìgbàlà ìwòsàn ìtúsílẹ̀ àti ìbùkún ọdún tuntun ìní ọlọ́run ó fi ọwọ́ ìránṣẹ́ rẹ̀ pín fún àwọn èèyàn gẹ́gẹ́ bí ẹ̀bùn ọdún tuntun bó bá jẹ́ èmi àti ilé èmi ni ìfàmì òróróyàn tó yàtọ̀ ńlá tẹ̀lé wọnú ọdún tuntun wòlíì àgbàjì ẹ̀fọ́dẹ́túbẹ̀rù ènìyàn ọmọ gba gbogbo èèyàn lálejò lórí òkè Síónì yára tètè máa bọ̀ wàá wo Jésù oníṣẹ́ ìyanu. A multinational real estate company with offices in the US, the UK, Dubai, and different states across Nigeria is recruiting sales and marketing senior executives who own their cars and have international passports with travel history. If you're interested and qualified for the role, kindly send a one minute video marketing yourself to the interviewer via WhatsApp on plus 234 8099993648 plus 234 8099993648. ayọ̀ ọmọ bàbá commercial enterprises tó ti yẹ fẹ́ni tó bá fẹ́ ra plastic àtúntà fi ṣára lóge. <laughs> ayọ̀ ọmọ bàbá commercial enterprises síbẹ̀ làwọn èèyàn ń rọ́lọ kẹ̀tíkẹ̀tí báyìí nílé iṣẹ́ wa à pet plastics tá à ń lò fún onírúurú drinks bíi tiger nut ohun mímu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pẹ̀lú àwọn size lóríṣiríṣi thirty mil fifty mil hundred two hundred bó ṣe twenty five cl thirty five cl fifty cl seventy five cl one litre one point five litres àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a tún customize ẹ̀ tẹ̀ bá fẹ́ ṣe é tún ti wá gbọ́ nípa ọ̀gá organic skin care ingredients bó ṣe Ghana soap ozone anti-pimple tó fi mọ́ àwọn organic butter adretado cocoa butter àti organic powder lóríṣiríṣi à imported cream container àti local ó wà lóríṣiríṣi colour àti jar skin care packaging names Santaproof wà láwọn size tẹ́ bá fẹ́ ẹ tún lè béèrè fáwọn pouch tẹ́ bá fẹ́ lò ìrẹ́pọ̀dùn shopping complex Saki garage Blue Roof Sango Ìbàdàn àti branch office tó wà ní NW four fifty seven Ògùnpa Ìbàdàn telephone zero nine one five three zero one two seven six four àti zero seven zero four eight five zero zero three eight four ohun gbogbo tí wọ́n ń tà confam. Without strong watchdog institutions, impunity becomes the very foundation upon which systems of corruption are built. And people's indifference is the best breeding ground for corruption to grow. Thus, the very reason though, your state government is ready to fight all forms of corruption to a standstill through the establishment of the Oyo State Anti-Corruption Agency, Oyaka. Yes, we must all speak out when public funds are diverted to personal pockets, even through fake government receipts and tickets. When contracts awarded are not done at all or only completed on paper after the release of fund. Speak out! When favoritism is celebrated above hard work and right, when you're threatened or victimized for refusing to take or give bribe, speak out! If you discover any unlawful act in any government ministries, departments, and agencies, speak out by contacting the Oyo State Anti Corruption Agency, Oyaka, with your petitions at portal 473 Fajimi Street, Agodi, Ibadan. Note, petition must be evidence based and no anonymous petitioners. It's, it's no, no tolerance, tolerance for any form of corrupt practice citizens in Oyo State. This message is sponsored by the Oyo State Anti-Corruption Agency, Oyaka. láti kàwé lókè òkun ẹni tó mọ̀nà ní ká tẹ̀lé edu consult ló ń léwájú ẹ̀hẹ́n gbogbo ẹni tó fẹ́ kàwé lókè òkun pàápàá jùlọ níbikíbi lórílẹ̀‐èdè àgbáyé USA Canada Ukraine àti láwọn northern European universities bíi Finland Norway Sweden Ireland United Kingdom àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bó dẹ̀ jẹ́ lórílẹ̀‐èdè Mauritius ẹ̀yẹn ṣá ti máa bọ̀ ní edu consult láti mọ ojúlẹ̀jà bí àlàyé yóò ṣe wá sí ìmúṣẹ ọ̀pọ̀ tó ti gba ọ̀dọ́ wa kọjá ni wọ́n ń kọrin ọpẹ́ torí pé kọ́kọ́rọ́ tó ṣílẹ̀kùn àti kàwé lókè òkun ọwọ́ edu consult ló w wà educonsult privacy akalẹ̀ sí educonsult communication house fast fast junction old ife road ìbàdàn tàbí ní ashi annex L.O.A court ashibodija junction basọ̀run ìbàdàn fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ máa pè zero eight one three five four three zero three eight two website www.educonsult.org pẹ̀lú educonsult privacy láti kàwé lókè òkun ìrọ̀rùn ló máa jẹ́. multinational real estate company with offices in the US, the UK, Dubai, and different states across Nigeria, is recruiting sales and marketing senior executives who own their cars and have international passports with travel history. If you're interested and qualified for the role, kindly send a one minute video marketing yourself to the interviewer via WhatsApp on plus 234 8099993648 plus 234 8099993648. oṣù kejìlá ìlọ́jọ́ friday twenty four ìṣòro tí ọlọ́run máa láṣẹ fún àwọn ọkùnrin ní csc àgbàlá ìtura onífẹ̀ road àkórí ètò oṣù kejìlá yìí anointing for restoration ìfàmì òróró yẹn fún ìmúbọ̀sípò ọlọ́run prophet dr sk abiara prophet and evangelist wọ́dùwà káàtì pàṣẹ ìfàmì òróró yẹn ọlọ́run lórí bàbá wòlíì mú gbogbo ọkùnrin padà bọ̀ sípò gbogbo ọkùnrin tó wojú ẹgbẹ́ ẹ máa bọ̀ nípasẹ̀ ìfàmì òróró yẹn a fẹ́ dá friday twenty fourth december látàgọ méjìlá àṣálẹ́ ní iṣẹ́ agbára ti máa bẹ̀rẹ̀ ọlọ́run máa lo prophet dr s k abiara prophet and evangelist worldwide pastor peter akitola ayanboye sona superintendent ni ó máa gba gbogbo èèyàn lálejò prophet michael fakilẹ̀ ń bọ̀ gbogbo ẹ̀ nínú ìjọ csc àgbàlá ìtura old ife road sona headquarter láti máa pàdé o csc àgbàlá ìtura men association ní ọlọ́run pàṣẹ ìṣòro ìfún máa bọ̀ wá ní ìbápadé jésù nínú ọdún tí mẹ́láyé ti kérésì ló yàtọ̀ ló gbádùn alálẹ́. bẹ́ẹ̀ni gbogbo ọdún ò lè dàbí kérésìmesì ẹ̀yin èwe túyáyáwá wo baba kérésì fresh fm kẹ́tún wá fún kébùrẹ́sì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé baba kérésì fresh fm gángan lọ́ọ̀rì ọmọdé àfúnilẹ́bùn máa wo bẹ̀ láti róòmù ó tún ti balẹ̀ pẹ̀pẹ̀ sílé orin challenge ìbàdàn. kérésìmesì ọdún dé ẹ̀yin èwe aláyọ̀ ẹ sọ fún dádì àti mọ́mì pẹ̀lú àwọn olùkọ́ yín pé baba kérésì fresh fm lẹ́fẹ́ wò bó ṣe rẹwà tó ó ní òtún mọ́ bá yín ṣeré fún yín lẹ́bùn tó jọjú bá yín ya fọ́tò papọ̀ òbí tó bá mọ́ mẹ́wàá wo baba kérésì fresh fm tọdún yìí yóò mọ̀ tó lé gbàkẹ́jọ rẹ lọ fáwọn nǹkan àlàkalẹ̀ ọ̀tún tó wà nílẹ̀ fáwọn èwe bíi swing gàtú kárátà bouncy castle fífi jó ṣèdíje àti díje tá a mọ̀ tó fi mọ́pọ̀ nǹkan tó mú gbà ìwé wà níyọ̀tọ̀ mi mú wọn lóyè ọ̀tún tí ó di mọ́ lè gbàgbé ọgbà bẹ́ẹ̀ lẹ́mọ̀ pàdé àwọn nǹkan ilé wa òṣèré adẹ́rìn pòṣónú àwọn pèdèpèdè fresh fm tájò mọ́ kọ́mọlúbọ́pọ̀ rẹ́rìn dọ́wẹ̀kẹ́ ya fọ́tò papọ̀ pẹ̀lú dókítà yínká ayéfẹ́lẹ́ bàbá ìwé fúnra ẹ̀ one thousand five hundred naira lówó wọlé ọmọ kọ̀ọ̀kan. Oh, oh, oh, Merry Christmas mama junior why you dey cry like small pikin. na workplace discrimination dem no promote me because i be woman. Eh? Ah, you no show dem your certificate. i no get certificate. and ah, you for go get certificate na okay go school go get your certificate now. e don too late me sugar accept me now. ah ah mama junior i know the school wey go accept you. center for external programs and preliminary studies in conjunction with the department of english studies taisolarin university of education ijagun ogun state dey admit candidates for certificate and diploma courses in theatre film and media study for 2021-2022 academic session. wetin be di qualification? five credit pass for teachers grade two or four or five credit wey go include english language english literature for waec gce or neco at one or two cities. special consideration dey for mature candidates like you wey don dey work for art and culture tey tey. i go come wakala. log on to my.tasweb.edu.ng to apply na seven thousand five hundred naira for certificate courses and ten thousand naira for diploma courses. tọ ẹ lè bá mi ṣíà ọpẹ́yẹmí ti àṣálẹ́ yìí o ẹnìkan ní kò sí ní tẹ́tí ò gbọ́ rí kò sí ní tójú òrírí tẹnìkan bá tún gbọ́ tẹnìkan yóò tún tún di rí bẹ́ẹ̀ lómi bá tún gbọ́ tẹlómi yóò tún di wọ́mọ rí etí àmìwò tí ó mì wá sọ́run ọlọ́run mọ̀jẹ̀ àárẹ̀ àmìwò tí ó mì wá sí kòtò ọlọ́run mọ̀jẹ̀ ó ṣe wá o àmọ́ ẹni orí bá ti kó yọ náà ní lẹ́nu ọpẹ́ ẹni orí bá ti kó yọ náà ní ní ètè ìyìn ètè ìyìn tiwa rèé o ẹ̀yin náà gbé tèyìn tiwa tiyín wá brọ́dà mi. bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ ni o mo gbé tèyìn wá o gbogbo ara ẹ̀yìn gan mo gbé dání. gbogbo ara ẹ̀yìn lẹ́gbẹ́ wa bẹ́ẹ̀ni sà. àmọ́ tiyín yìí ẹ̀yin èèyàn bóyá bẹ́ẹ̀ bá ti darapọ̀ mọ́ mi lórí Facebook ṣé ká ṣàfojú yín hàn àbí ká má fi hàn. ẹ jẹ́ ẹ jẹ́ àfihàn. ó yẹ ẹ jẹ́ àfihàn torí ngbà tí ẹ bá padà ń gbọ́ Ọpẹ́yẹmí bọ́dà mi a máa jọ fíìmù àwọn àlásàrì kọlọ́hún fọ̀run re kẹ́ yóò máa hmm. jọ fíìmù àwọn Ọdúnládé Adékọ́lá àwọn igwe tíátà àwọn <laughs> Ọláìyá kì í ṣe pé bóyá tẹ̀rín tẹ̀fẹ́ o àbí tẹ̀fẹ́ tẹ̀rín. Hmm àmọ́ yóò mọ̀ jọ bí ìgbà tán plot ọ̀rọ̀ fíìmù hmm, jẹ́ n sọ bẹ́ẹ̀ fíìmù sinimá dẹ́rù bá ní bí ìgbà wọn plot ẹ̀ lójú yín ni bóyá ẹ̀ wàá gbàgbọ́ bóyá ẹ̀ ní wàá gbàgbọ́ èmi kọ́ lèmi ó sọ fún yín pé kẹ́ ẹ gbàgbọ́ èmi kọ́ lèmi ó sì sọ fún yín pé kẹ́ ẹ mọ́ gbàgbọ́ èmi ti gbọ́ lábẹ́ aṣọ o ọpẹ́yẹmí tàṣálẹ̀ yìí ọjọ́ nǹkan létí o at fresh fm ìbàdàn náà lójú pọ̀nà wa lẹ́ka abánidọ́rẹ̀ẹ́ ìtàkùn àgbáyé ìyẹn facebook live fresh fm ẹ jẹ́ kí àwọn èèyàn ó bá wa like page follow page kí wọ́n bá wa share ẹ̀ ẹ bá mi share ẹ̀ dáadáa kì í ṣe nǹkan tó yẹ ká dájẹ́ Yínká Ayéfẹ́lẹ́ la tọ́kùn ètò gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bèrè ṣé bàbá ẹ̀ta ọ̀wá ni bẹ́ẹ̀ ni wọ́n tún ti lọ lù lálùyọ́ kan ọlọ́run ò ní jẹ́ àlùlálù wọlé ẹ mọ̀ pé ọmọ onílù lọ̀gá wa ọ̀gá onílù ọ̀gá eléré gan ni fún ìdí èyí gbogbo ẹ̀ ń wọnú ara wọn ńgbà tẹ́ ẹ̀ bá ti wá rí wọn lórí ètò ọ̀pẹ̀yẹmí ni à ń fi pé kí a tó fi ṣe ogun rán Adébáyọ̀ Fálékè kóhun náà kò dòdì mú bó ṣe máa wà nìyẹn lẹ́ẹ̀kan sí i mo kí gbogbo akáàbọ̀ sórí ọ̀pẹ̀yẹmí o bọ́dà ilẹ̀ pẹ̀pẹ̀ ní kẹ́ ẹ ti bá mi mú un káwa máa tó lẹ́sẹsẹ lẹ́sẹsẹ lẹ́sẹsẹ nílànà ṣísẹ̀kẹ̀ntẹ̀lé ọ̀yá kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí. ẹ ṣé gan orúkọ mi ni ọ̀gbẹ́ni Peter Ọlárẹ̀wájú Thomas. ok ìrìn àjò ìgbésí ayé ẹni láti inú oyún gan ló ti bẹ̀rẹ̀. ogun ló lé mi wá sílé ayé sà mo ja ogun wọnú ayé yìí ni. látọ̀run lẹ ti ń jagun bọ̀ lórílẹ̀ àlàyé. bẹ́ẹ̀ ni sà. torí èmi ó bí yín pé bó lẹ́yìn ṣe mọ̀ bó lẹ́ ṣe mọ̀ jòjòló ọ̀run tó dáyé bó lẹ́ ṣe mọ̀ pógun lẹ́ jà wọlé wọ́n pìtàn fún yín débi tó yé yín dé tẹ́ fi bẹ̀rẹ̀ sí í fòye tí yín gbé ni. ìtàn tó ní àmì tó ní agbára gidi gan-an la pa fún mi débẹ̀. ó yẹ ẹ bẹ̀rẹ̀. ìyá tó bí mi lọ́mọ oyún ìbejì ló gbé sínú. ok. ìjọ tí ọrùn ọ̀run ó sì tú sílẹ̀ kẹ́ pé abiláboyún ó fẹ́ bímọ hmm. wọ́n ní àwọn sùn lóru July two mọ́júmọ́ July third hmm. ọ̀gànjọ́ òru làwọn déédéé bára àwọn nínú ìlú kan tí ogun ń jà hmm. ogun yìí rinlẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́ ó ti pa ọkùnrin ó pa obìnrin ó pa gúgúrú ó sì pa àgbà àwọn nìkan làwọn wá dá dúró láàrin ìlú. Hmm ibi táwọn ti ń sáré oyún mélòó ló lóyún lè sá àwọn bá lulẹ̀ gbì hmm. àwọn fi kùn nọlẹ̀ hmm. la rí ọkùnrin kan lórí ẹṣin funfun pẹ̀lú idà àti ọkọ̀ lọ́wọ́ rẹ̀ tó ń hmm. bọ̀ lọ́dọ̀ ìyá mi ó ti ṣubú ó ti lanú lélẹ̀. lójúran. lójúran. ok. inú tó là mọ́lẹ̀ yẹn gbàtẹ́sí yẹn rìn dí ọ̀gọ̀ngàn ọ̀dọ̀ wọn lẹ́sìn yẹn fi ẹsẹ̀ sí inú ìyá mi sókè. Hmm ẹṣin òun wá fò sókè hmm. ó fò wọ inú ìyá mi hmm. bóyá ó parẹ́ ni ó bóyá ó wọ ikùn àwọn ni àwọn ò lè ṣàlàyé hmm. ṣùgbọ́n yé táwọn pariwo lójú oorun ni omi ara jáde tó di wípé ọmọdé ìbejì náà gbé sínú gẹ́gẹ́ bí mo ṣe sọ láti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ni wọ́n bí táyé lóòótọ́ kí ni táyé jáde fún ǹjẹ́ kọ́ fún kọ́ fún lóúnjẹ ọmọ tó wà láyà òbí kí ọmọ náà kó tún lè jáde táyé mi gan tó di ṣìgìdì síbẹ̀ ni torí ọmú ìyá tó bí mi lọ́mọ. sá. bẹ́ẹ̀ ni sá táyé mi gan ó di ṣìgìdì síbẹ̀ tá ò gbé sin tó wà dòní. Ah, bó ń ṣe gidi ṣe rí. ṣé ló dàbí rọ́bà kì í ṣe ẹran ara èèyàn ló wà lára ẹ̀ ọmọ gan sórí àyà àyà èmi tó ti mú ọmú. bẹ́ẹ̀ni a ò gbé sí di bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ẹ sín bẹ́ẹ̀ni mo lọ wà báyìí o. ó wà nínú ilé mi inú ilé àǹtí mi lábẹ́òkúta. ẹ gbé sìgìdì kabẹ̀. bẹ́ẹ̀ni tọ́ni tó bá sín èmi náà lọ. ah ìyẹn díìpù ẹ dàpọ̀ ṣé bí mo bá fẹ́ rí ṣé mo lè rí. pẹ̀lú ògùn ọlọ́run ọba níwà láàyè ọlọ́run ẹ fojú kan. tí wọ́n gbé síbẹ̀ báyìí. bẹ́ẹ̀ni sà. Hmm. Hmm. kí ló bí yẹn kí ló bá yẹn wá kí làlàyé ìdí ọ̀rọ̀ lọ́dọ̀ àwọn onímọ̀ àríyàn yé èmi mọ́mì mi ló dẹ̀ mọ ìtókùn ṣùgbọ́n ìbá wa dùn mọ́ mi nú tó bẹ́ẹ̀ gẹ́ ká ní ìyá yẹn wà láyé ni torí ọjọ́ òní náà ló fa yé àyájọ́ ọjọ́ òní. bẹ́ẹ̀ ni sà ìyá mi kú ní December nineteen two thousand and three ó pé ọdún méjìdínlógún lónìí bàbá mi kú ní December nineteen two thousand and four ó pé seventeen years mẹ́tàdínlógún lónìí ni mo fi yan ọjọ́ òní láti wá sórí atẹ́gùn Oríyọmí kí wàá dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi. Ah, ẹ wo bí mo ṣe ń wò yín ẹ bá mi gbé láti bí ọmọ di ṣìgìdì ó gbẹ ó sì di ṣìgìdì sáyà ìyá yẹn kẹ máa mú bọ̀ sọ́wọ́. ó di ṣìgìdì sí àyà ìyá mi ìdí èyí ni ò jẹ́ kí wọ́n fún èmi lọ́mú mi ò mọ bí ọmú òbí ṣe rí lẹ́nu pé kẹ́yìn náà má tún gbẹnu sí i kó má tún kẹ́yìn náà má tún di kó má tún lọ bá kú dé ibi tó ti bẹ̀rẹ̀ eré sísá yìí nìyẹn. Hmm. mo pé ọmọ ọdún mẹ́ta àti bíi ọjọ́ mélòó kan torí gbogbo ìgbà yẹn náà mi ti gbọ́njú àwọn hmm. náà náà sì ń ṣàlàyé hmm. ọlọ́run yọ̀ǹda ilé kékeré kan fún ìyá mi wọ́n sì bá débi dẹ́kìn ilé dẹ́kìn a sì máa mú ooru orí ilé yẹn la máa wá ń sùn lálẹ́ tó bá di ọwọ́ déré ìdájí àjíwọlé hmm. hmm. nísàlẹ̀ gbẹ̀yìn hmm. nílùú Abẹ́òkúta. Okay. wọ́n ní ariwo ẹkún làwọn kọ́ gbọ́ làwọn fi sọ̀kalẹ̀ gbogbo ẹni tó bá mọ Abẹ́òkúta dáadáa government house ìsàlẹ̀ gbẹ̀yìn ló wà ìsọdá government house ní títì lọ́hùn hospital kan wà níbẹ̀ tó ń pè Liberty hospital hospital yẹn náà lọ gbé mi lọ irin tó yọ nínú orí mi àpá kìíní ló wà lọ́tún yìí lọ́tún yìí tó ti yọ irin ọ́n ló ọwọ́ ó tọ́jú mi yẹn lọ tẹ́ bá wo ṣàkún orí mi láàrin yìí ihò kan tún wà ń bẹ àpá kan wà ń bẹ. tó pín orí sí méjì báyìí bígbà tó pín orí sí méjì dọ́gba láàrin yẹn. èmi ń rí èmi ń rí. ìgbà mo wà nínú iṣẹ́ ọlọ́pàá nìyẹn. ok. a gbìyànjú títí a kà wọ́n bá ẹ ti ṣiṣẹ́ ọlọ́pàá rí. bẹ́ẹ̀ ni sà. ok. a gbìyànjú títí a ka ìwọ̀nba tá a lè kà nínú ìwé àwọn hmm. oníṣẹ́ ọlọ́pàá. Hmm. ọjọ́ kìíní oṣù kọkànlá two thousand and one ni mo jọ iṣẹ́ ọlọ́pàá níkẹjà kan tó wá gbé mi wá sí ìlú ìbàdàn tá a wà yìí tí gbogbo ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀. inú iṣẹ́ ọlọ́pàá yìí náà láti rán mi jáde lírú àsìkò yìí náà ni hmm. ká lọ sí oríta pẹrin hmm. pé ọ ń jà àwọn ọmọ iléèwé oríta pẹrin àtàwọn ọmọ ẹlẹ́ta high hmm. school ọ ń fa ìjọ̀gbọ̀n agbẹ́ọkọ̀ a lọ síbẹ̀ police station ìdíaró ni mo wà ńgbà tí mò ń sọ yìí. ok. ìgbà tí wọ́n yàn wá lọ síbẹ̀ táwọn èèyàn mi débẹ̀ gírígírí gírígírí àwọn ọmọléèwé ti ṣera wọn léṣe gan-an. Hmm. Hmm. àwọn èèyàn mi ti sá wọnú agboolé ìtọ́lẹ̀ bùsọ wọn lọ ń bùsọ ìtọ́lẹ̀ mú ibi tọ́lẹ̀ pẹ̀tù sí wọn ń try hmm. ọkọ̀ ló wà lójú títì patrol van ni wa hmm. mi lè fi mọ́tò lẹ̀ èmi kọ́ ń driver o okay. mo kọ̀ nítara wípé wọ́n lè dáná sun ọkọ̀ yẹn okay. mo bá dúró síbẹ̀ mo kàn ń gbóhùn arúgbó tó ń pariwo ọmọkùnrin wẹ́yìn rẹ̀ wẹ́yìn rẹ̀ wẹ́yìn rẹ̀ èmi ni lọ́kàn wípé ṣe náà ń ta àwọn ọmọléèwé lólobó kọ́ sá kúrò ní ibi tá a ti lè rọ́wọ́ tó wọn láì mọ̀ pé mi ni ìyá ń sọ fún pé kí n bojú wẹ̀yìn ibì kan fẹ́ ṣẹlẹ̀ hmm. ọ̀rọ̀ yẹn mo wá ń gbọ́ léraléra ìjẹ́ kí n bojú wẹ̀yìn ọmọkùnrin náà ti súnmọ́ mi tán ó ti àfọ́kù ìgò tá à ń wí bọ àárín orí mi láàrin tó ń là wálẹ̀ yẹn of ojú ọkọ ẹ̀ gẹ́gẹ́ bí ẹ ṣe ń wo apá ti kékeré rè tí eléyìí ti gò àwọn ọmọ iléèwé ẹlẹ́ta high school ni. ló là láàrin méjì ló là láàrin méjì yẹn. hospital kan tí mi ò fẹ́ dárúkọ náà gbé mi lọ lérí à bẹ́bò. ok. bí ọjọ́ kẹta ni mo tó lajú tó ti rán orí tó ti yọ̀gò inú orí. Hmm. a bẹ̀rẹ̀ ìrìn àjò hmm. ìyàwó mi kọ́ ló ń fọ̀run kẹ kí n tó sọ ìtàn tó mú mi wá sí orí yọmí gangan gangan ibi tí ọpẹ́ mi ti yọ màá sọ èyí tí ó tún ṣẹlẹ̀ nínú ọdún yìí kí wàá lọ fi orí yọmí gangan kí fi kásẹ̀ ńlẹ̀. ọ̀dà bẹ́ẹ̀ ìgboro abẹ́òkúta bẹ́ẹ̀ ni sà twenty twenty one tí àwọn tó ń parí lọ yìí ìgbà tí iṣẹ́ ọlọ́pàá ti dúró ìwọ̀nba eré tá a rò pa á sá a bẹ̀rẹ̀ sí ní máa sá a hmm. nígbà tí iṣẹ́ ọlọ́pàá dúró ọ̀nà àbáyọ là ń wá yìí láti padà sẹ́nu iṣẹ́ hmm. kò sólùrànlọ́wọ́ hmm. mo gba ìgboro Abẹ́òkúta lọ hmm. mo lọ ń ṣiṣẹ́ vigilante iṣẹ́ vigilante yẹn ìgbà tó di oṣù karùn-ún nínú ọdún yìí May wọ June wọ́n àtàṣì mi mọ́ ọ̀gá kan tí mò ń bá ṣiṣẹ́ ńlé ibẹ̀ la máa sùn twenty four hours ẹlòmíì àgbàṣẹ́ ńjọ́ kejì olóore ọ̀fẹ́ àti yan ta àbọ̀ kan láàrin ọ̀sẹ̀ kan friday saturday or sunday night okay ló gbọ́dọ̀ yin ọta àbọ̀ yẹn okay èmi prefer friday láti máa yin ìbọn tọ̀dọ̀ mi hmm. torí klọ́ọ̀bù pọ̀ ìjáde pọ̀ àgbà hmm. yẹn làwọn ọmọ ayé náà máa ń kún ta hmm. ṣùgbọ́n mo rò pé mo máa lò yín as security measures hmm. láti fi lé wọn sẹ́yìn díẹ̀ hmm. ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ abàmì yìí ó ṣẹlẹ̀ mo gbébọn mo fa ẹpọn rẹ̀ hmm. tá à ń pè ní trigger. ok ẹ máa sọ pé ẹ fa trigger hmm, trigger ni ẹ máa pè ẹ fa. Hmm. mo fa trigger kò fà ọta àbọ̀n ti kó sínú inú ìbọn tí n bá fẹ́ yọ náà yálà mo fẹ́ yìn mo fẹ́ yọ mo gbọ́dọ̀ ó gbọ́dọ̀ lè move àbí at least trigger ni màá fi gbéṣẹ́ wọ pé òkè ó yá mo ṣetán àti yìnbọn. ok trigger ò fà. Hmm mo gbé òkúta mo làmọ́ làmọ́ làmọ́ hmm. ṣígà ò lọọlẹ̀ hmm. wọn ló da ibi líle là ń bọ́ ọmọ ọkùnrin hmm. mo bá mú búùtù ẹsẹ̀ mi gbàá gbàá lẹ́ẹ̀kejì gbàá lẹ́ẹ̀kẹta fi gbòò níbọn bá yìn ó bá sá wọnú ọrùn mi báyìí ìbọn fọ́ orí mi o. ìbọn fọ́ orí mi àmọ́rí yín ní ń bẹ lọ́rùn yín ṣe é bínú orí mi ló ń bẹ lọ́rùn mi ọlọ́run ló gbé mi fún mi. how. ẹ ṣe mo nọlẹ̀ ló gèdè gbé ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣàn lọ́tún lọ́sì láàjìn bẹ́ẹ̀ ni láàjìn aago méjì tí ń lọ lù. okay. mo wá rí ẹnìkan tó ń bọ̀ lọ́ọ̀kan ṣáà ó wá gbé akoto ọlọ́kadà dání. Hmm. akoto ọlọ́kadà tó gbé dání ó wá nà sí mi ẹni tó ń bọ̀ yẹn hmm. èmi náà ni o hmm. bíi íméèjì mi Hmm. àbí kí n pè ní ghost ṣùgbọ́n mo rí i pé mi gangan náà mo tún gbé akoto bọ̀. ẹ̀dá yín bẹ́ẹ̀ ni sà ẹ̀dá yín ní ìgbà bọ̀ tí mo mú gangan tí mo tó wà nílẹ̀ yẹn tó kú sílẹ̀ lòun náà mú tó gbé akoto wá. èyó. ó wá ní kí n gbà mo rí pé sórí pé bí mo gbà gan kò sórí tí mo lè gbé e sí ẹ̀jẹ̀ mi ló ń ṣàn nílẹ̀ yìí ó ní àní ọkọ̀ yí ọrùn sẹ́gbẹ̀ẹ́ òun ó gbé bọ̀ lórí hmm. mo yí ọrùn yẹn sẹ́gbẹ̀ẹ́ ó dẹ̀ gbé sí mi lórí mo rí wípé mo feel atẹ́gùn nù agbárí mi hmm. pé orí ti wà ń bẹ̀ ẹ̀jẹ̀ tó wá ń ti ọrùn ṣàn dànù ńgbà tó rí kúrò yẹn hmm. ó wá ń gba ẹnu jáde hmm. ẹ̀jẹ̀ yẹn ló wá pa mi lórí ikọ́ tá à ń sọ ìwà rinlẹ̀ ikọ́ yẹn ni ọ̀gá tí mò ń bá ṣiṣẹ́ gbọ́ kílẹ̀ ṣú kílẹ̀ mọ́ ẹ̀ lè rí wọn ta ṣùgbọ́n jọ́ tá à ń sọ yìí ó síta Mr Peter kí ló ṣẹlẹ̀ ẹ̀jẹ̀ lẹ̀ ń pọ̀ lẹ́nu yìí ṣé ẹ ní kọ́ ni ṣé ẹ ní bá kí atẹ́gùn yìí náà pọ̀ àwọn ti mpt bẹ́ẹ̀ ṣe ń ṣiṣẹ́ ṣùgbọ́n at least àwọn need security ẹ bá ṣàlàyé fáwọn lálẹ́ àná òun ló ń dá sọ̀rọ̀ òun ló ń dá gbé hmm. ẹ bá ṣàlàyé fún wa pé ní slight malaria á máa jẹ́ kẹ́ ẹ relax ìtẹ́fín jáde ẹ̀ ní jáde mi ò lè fèsì ẹ̀jẹ̀ ti dí mi lẹ́ ọ̀fun hmm. òun náà ló ṣe ètò ibi tó gbé mi lọ hmm. lẹ́yìn ọjọ́ kẹta ẹ mọ̀ pé ara mi ò tí ì bọ̀ sí ara normal ara òkú sì ni ara spiritual body. Hmm. wọ́n ní tí wọ́n bá ń fún mi ní drip fúnra mi ni màá já okùn drip mọ́ ara mi lára. Hmm. tí abẹ́rẹ́ máa sá sínú iṣan wọ́n ṣẹ̀ máa wá bó ṣe máa fà á títí abẹ́rẹ́ yẹn máa fi yọ ìdí tó máa fi yọ. Hmm. ìyẹn kọjá lọ kó tó wá di bíi October no june july august september ni kinní yẹn padà tán lára mi tí mo ní àlàáfíà èèyàn padà. ok. kí wàá ló fa orí yọ mí gan-an tí mo fi sọ pé ṣé hmm. ọlọ́pàá gan bọ́ tí mo fi wá sọ wípé ẹ̀rí wá kàn mí kí n wá lónìí. ok. ṣé ọlọ́pàá yìí mò ń ṣe ọjọ́ tí ìbànújẹ́ yìí ó ṣẹlẹ̀ sáyé mi kọ́ ló ń bá mi fi adùn di lásìkò yìí. àmín. ìyàwó mi ló ń rọbí ó jẹ́ ọmọ ìkọ́nú àwọn alágbára orílẹ̀-èdè àti ìlú tí a wà yìí. ok ẹ jẹ́ kí n suspend eh, ìrírí ayé yín tó padà já Sọ́pẹ́yẹmí bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ kí àwọn àlejò mi kí wọ́n sáré wọlé sápà bíi ọ̀kan náà àwọn ọmọ alágbára nìyàwó yín ṣé ìyàwó yín ṣì wà. ó ti kú. ó kọ́lọ́run ó bá wa mú èèpẹ̀ búkú ní ojú ẹ̀. Mm a ti pàṣẹ ikú ìyàwó yín náà lẹ́ti lẹ́ti rí àkóbá ni. <laughs> ọ̀rọ̀ pọ̀ ń díẹ̀ ẹ ṣáàjẹ́ máa tú bọ̀. ẹ tú. pátápátá. ọpẹ́yẹmí lètò lórí ìkànnì tó ń kilẹ̀ falafala fresh one oh five point nine lé ìbàdàn ìwọ tó o bá ti darapọ̀ mọ́ ìkànnì facebook live fresh fm ẹ bá wa ṣe bẹ́ẹ̀ o kárìn kápọ̀ yíyẹ ní yẹni o bọ́lọ̀hún ò ti ní ká fi kúrúnà máa bára wa fira kínra kárìn kápọ̀ yíyẹ ní yẹ o àti kúrúnà ara àti kúrúnà ẹ̀mí ọlọ́run ò ní fi kankan ṣe wá ń bẹ̀ o àti kúrákù sá ara àti kúrúkù sá ẹ̀mí ọlọ́run ò ní fi kankan ṣe wá ẹ àrìn kápọ̀ kákọ́ ọmọlùbọ̀ lórí ìkànnì Facebook Live Fresh FM at Fresh FM Ìbàdàn ó yá ẹ bá mi ṣíà ọpẹ́yẹmí dáadáa. ẹ ti mọ̀ pé ọ̀rọ̀ Ọpẹ́yẹmí ó ti kúrò ní kátẹ̀ tó fọ ajá ó ti kúrò nù káyọjọ́ọ́yọ́ léè tó já sí pé gbogbo ohun tí à ń gbé sáfẹ́fẹ́ yìí ní ìsìn nbẹ́yìn lẹ́ ń sọ̀rọ̀ bọ́dà mi ẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ ń fi déètì sí ẹ̀ tún fi time ẹ̀ tún forúkọ àdúgbò ó ṣàyẹ̀ká sí ẹ̀rẹ́ nìkan tí ọjà yín torí ẹ̀ la fi ń bọ́ sórí Facebook pé ibi ìṣèbítẹ́yìn ó ti wá máa kọ fíìmù <laughs> àbí o ti àmọ́ kọ tragic tragic comedy kankan. àbí o ah. ìlú Ìbàdàn náà la sì wà yìí Ìbàdàn náà sì ni tíṣẹ̀lẹ̀ ọ̀hún ti gbọ́mọ pọ̀n. tó ti gbọ́mọ pọ̀n mọ́ ń padà bọ̀ lọ́dọ̀ yín ẹ kalẹ́ o. ẹ kalẹ́ olótù. tọ ẹ pẹ̀lẹ́. yes sir. àwa àti yín ní ìjẹ́jọ́. bẹ́ẹ̀ ni sà. ọpẹ́ lọ́wọ́ aláwòrán àwa àti yín tún lónìí. bẹ́ẹ̀ ni. àwa àti yín rè tún ní lónìí. bẹ́ẹ̀ ni. yes alpha ṣé àwọn èèyàn àfáà ṣì wà ní mosque lọ́wọ́lọ́wọ́ ń kírun mosque náà ló wà bẹ́ẹ̀ ni ẹ kú lé gbogbo ẹ̀yin ará lé pátápátá ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi wò mí orúkọ tèmi ni ẹwà tómi àrí ìkẹ́ ẹ̀ láti lè ṣe Sambid Infinity's Homes Limited àwa là ń talẹ̀ ta lé ní Infinity Estate <laughs> ṣe rí ti alẹ́ yìí tí mo mú wá fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní last week mo pè ní give away promo. ẹ ká tó lọ bẹ́ẹ̀ ni fún àǹfààní torí orúkọ tí Fresh FM gbé àti ah, ìṣẹ̀dálẹ̀ Fresh FM ó lágbára gan hmm. ah, àwa ò sì ní í ṣe tí ó borúkọ bàbá gbogbo wa jẹ́ for now lórí Fresh FM Yínká Ayéfẹ́lẹ́ bàbá wa. yes àwọn èèyàn pè mí láàrin ọ̀sẹ̀ wọ́n ní wọ́n pè yín ẹ̀ gbé. a kò sí ẹ rí pé gbangba mo ti ẹ rí pé mi ò sọ fún yín lábẹ́ aṣọ wọ́n ní wọ́n pè yín wọ́n ní ẹ gbé ṣé ẹ ti wà overwhelmed ni rárá o àbí alágbàro ti àbókò ti pọ̀já alágbàro lọ àwọn kan pè mí sẹ́ wọ́n lè gbé àwọn kan ní àwọn bóyá èèyàn méjì mẹ́ta ní àwọn deposit náà àwọn fẹ́ béèrè allocation wọ́n lè gbé mo fẹ́ kẹ́ yanjú àárín yẹn. ṣe rí kò sí ẹni tó lè pè wá even kéèyàn pè wá ń sìn kó pè wá títí di twelve ẹni tó ṣì ń gbé ṣì máa gbé. ok so èmi bílífù pé bóyá ìpè possible kó já ìpè okay. torí pé èrò pọ̀ ńlẹ̀ gan gidi ní last week yẹn ilẹ̀ wa dẹ̀ sì wà ńlẹ̀ gbogbo àwọn tó dẹ̀ ti sanwó wọn pátápátá la ti fún nílẹ̀ wọn. ṣé èèyàn kan ló ń gbé kọ́ ọ ni. èèyàn méjì ló ń gbé torí nọ́mbà méjì là ń fi síta. ok èèyàn méjì ni olórí àti ọ̀gá kejì àwọn ló máa gbé. ẹ̀yin ò gbé ń ti yín rárá. ẹ ṣe fira yín kun kó má di rìpọ́ọ̀tù pé a pè wọ́n wọ́n gbé adẹ̀ ti dìpọ́sìtì owó. ó dà nǹkan tí mo tiẹ̀ fẹ́ sọ ń sìn ni wípé tí wọ́n bá tẹ́ bá lẹ́ni tó ń pè lọ́wọ́lọ́wọ́ báyìí hmm. wọ́n á gbé kò sí bẹ́ẹ̀ ni lẹ́yìn ètò wa ń kọ́ wọn ní gbé mi. wọ́n máa gbé àti lẹ́yìn ètò àti bí mo ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n máa gbé so kò sí ìdíwọ́ kankan tó lè dá wa dúró bẹ́ẹ̀ ni lágbára lọ́wọ́ ọlọ́run ẹ ti ń fàwo ìbò jẹun kọ̀fọ́ mọ́ yín lọ́wọ́ ọlọ́run ò ní jẹ́ ó fọ́ o gbogbo ohun tí yóò tàbà wọn bá brand ọlọ́run ní jẹ́ àrí o àmì ọlọ́run àmọ́ báwa bá ti rí nǹkan kan a ní pè yín sí kọ̀rọ̀ sọ ibi tí n ti sọ náà mo ti ń sọ yìí ẹ̀ á ṣàjẹmọ̀sẹ̀ là wa bẹ́ẹ̀ ni bí ti fresh fm ṣe rí náà ni mọ̀ mi infinity oyè tẹ̀síwájú. ẹ̀hẹ́n eléyìí tá ni à ń sọ fún yín wípé ẹgbà kẹjẹ la fẹ́ ṣe fún yín lálẹ́ yìí gbà kò jẹ́ bẹ́ẹ̀ no be poison rárá o nǹkan tá a mú wá ni wípé seventy percent discount ní bá a ṣe sọ ní last week ṣùgbọ́n twenty plot péré ló wà nílẹ̀ báyìí ṣẹ́rí twenty plot tó wà nílẹ̀ yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá ṣe ń sanwó lẹ̀ hmm. la ṣe ń fẹ́ kí wọ́n immediately ni lẹ́yìn pé kò gba fọ́ọ̀mù ẹ one thousand naira péré dẹ̀ lówó fọ́ọ̀mù hmm. lẹ́yìn ẹ̀ kò sanwó lẹ̀ iye tá a pé yìí náà ni àfikún hmm. kankan ò sí ń bẹ̀ àdẹ kí n talẹ̀ kan ṣoṣo fẹ́yàn méjì iléeṣẹ́ infinity ti ó ti ju gbogbo yẹn lọ ẹ mo sọ fún yín lẹ́ẹ̀kan pé a nílẹ̀ sílùú Ìbàdàn a ní sílùú Èkó a ní sábẹ́ òkúta ní mọ́níyà ní àkùfò road phase four là ń tà lọ́wọ́lọ́wọ́ hmm. phase one wa adúpẹ́ lọ́wọ́ àwọn tó bá wà hmm. phase two adúpẹ́ phase three adúpẹ́ phase four la wà báyìí twenty plot ìpínlẹ̀ ló dẹ̀ wà ńlẹ̀ ní mọ́níyà àkófò road ninety five thousand naira ní plus fifty five thousand naira owó document hmm. ní àríkúyẹrí ìyànà ọ̀fà behind the air force school two hundred thousand two oh five two hundred and five thousand plus fifty five thousand naira owó document bakatari nílùú péjú ìfẹ̀kẹ́gbẹ̀gbẹ̀kẹ́ lẹ́gbẹ̀ẹ́ títì báyìí ló wà kò sí pé bóyá à ń wọnú lọ títí tí ẹyẹ ń gbóhùn ẹyẹ kankan ò sí ń bẹ̀. Hmm. three hundred eighty ẹyẹ ń gbóhùn ẹyẹ kò sí ń bẹ̀ three hundred eighty thousand naira ní gbogbo total package tiẹ̀ pátápátá agape complex ní iléeṣẹ́ wa wà hmm. ní àpáta gàǹgà nílùú ìbàdàn hmm. àwa kan iná la wà ní mọ́nàtán ní pemoda oil and gas tẹ bá fẹ́ bá olórí sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí tẹ́ ń pè wọlé zero eight one zero zero zero six one three three two lẹ́ẹ̀kan sí zero eight one zero zero zero six one three three two tàbí zero eight one two two two nine one one four five zero eight one two two two nine one one four five ṣẹ́ẹ̀dẹ̀ rí àwa kan la ní ilẹ̀ sí àpáta first gate owó dé àpáta ní first gate one point two million ni pẹ̀lú fifty five thousand naira owó document ẹ̀bùn wà ńlẹ̀ fẹ́ni tó bá bá wa ra ilẹ̀ wa lásìkò ọdún yìí ṣẹ́ẹ̀dẹ̀ rí price tá à ń tà lọ́wọ́lọ́wọ́ yìí ninety five thousand naira tó wà ní aríkúyẹ tó wà ní àkòfò yìí ṣẹ́ẹ̀rí lẹ́yìn alẹ́ yìí twenty four hours promo ni ó possible kó tún gbẹnu sókè o. okay torí àfẹ́ kan sọ wípé lẹ́yìn alẹ́ yìí twenty four hours promo ní lẹ́yìn alẹ́ tó bá ní àǹfààní mo tiẹ̀ mọ̀ pé àǹfààní wà fún gbogbo àwọn olóríire àwọn tó ṣe tán tí òun ṣe pé wọ́n fẹ́ fi owó wọn ṣe baba rere baba kẹ̀ lélẹ̀ tọ́dún ń bọ̀ yìí gbogbo aláǹ láti mọ̀ pọ́dún tí ń súnmọ́ wa hmm. ṣùgbọ́n láti gbá nǹkan rere mú káwa náà mọ̀ wípé kọ́dún yìí ó tó parí nǹkan kan lèmi náà fẹ́ fi owó yìí dè mọ́lẹ̀ mi ò kàn fẹ́ kó bẹ́ẹ̀ràn ọdún lọ ninety five thousand naira plus fifty five thousand naira owó dọ́kúmẹ̀ntì ẹ̀ ní yànnà àkùfò sanwó ẹ̀ kó máa bọ̀ láàárọ̀ ọ̀la wá gbẹlẹ̀ tó bá lè sanwó lálẹ́ yìí wá gbalẹ̀ láàárọ̀ ọ̀la tàbí ṣùgbọ́n kankan ò sí ń bẹ̀ ká lọ kábọ̀ sí lọ́rọ̀ Infinity Estate. Hmm. Infinity àwọn nọ́mbà wo ni kí wọ́n wá máa pèsè báyìí. nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó jẹ́ pé sòòsè tààràtà ló wọlé sọ́dọ̀ tiwa ẹ má ṣì nọ́mbà mú ẹ mú bá ẹ̀rọ yín báyìí o zero eight one zero zero zero hmm. six one hmm. three three two lẹ́ẹ̀kan sí fún àǹfààní ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ mú pẹ́ẹ́nì yín tẹ́ mú bírò zero eight one zero zero zero six one three three two or zero eight one two two two nine one one four five lẹ́ẹ̀kan sí zero eight one two two two nine one one four five èmi mọ̀ pé gbogbo wa la máa gbáre mú kọ́dún yìí ó tó tán ẹ̀bùn wà ńlẹ̀ o àwọn ẹ̀bùn wo. ẹ ẹ̀bùn bíi rice a tún filẹ̀ ṣẹ̀bùn ilẹ̀. wow bẹ́ẹ̀ ni. ó deep ọlọ́run a máa fún wa ṣe. àmín infinity ó tún dijọ́ mẹ́jọ lágbára ọlọ́run àbí. bẹ́ẹ̀ ni lágbára ọlọ́run <laughs> lágbára ọlọ́run gbogbo wa la máa máa ríre gbámú o. àmín o tó bá ń gbọ́ fún wọn jẹ ní tẹ̀lé ń tẹ̀lé back to back lọ́sẹ̀lẹ̀ nílé iṣẹ́ top success ògbóǹtarìgì adẹ́rìn pòṣónú ni ọ̀làníyé àfọ̀njá sanyẹ̀rì ó balẹ̀ pẹ̀pẹ̀ sólù ilé iṣẹ́ top success tó ń bẹ ní wòrò dùnbàdàn fákànṣe magic wednesday ìyún wednesday ọ̀sẹ̀ yìí àyò fóònù fún tọmọdé tàgbà tecno ló mú yìí wá fún wa sáàtì gbórí wọlé ra èyíkéyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tecno tó o bá nífẹ̀ẹ́ sí kó o sì máa jàǹfààní rìn ìfàkàǹkà lẹ́sẹ̀kẹsẹ̀ ọ̀làníyé àfọ̀njá ni ó máa tajà fún wa fún wa lẹ́bùn tó ṣe iyebíye pẹ̀lú ọgbà bẹ́ẹ̀ ni lẹ́sẹ̀kẹsẹ̀. iléeṣẹ́ top success gan ni bàbá abẹ tó tó ṣe bẹ́ẹ̀ nínú àwọn iléeṣẹ́ tó ń tojúlówó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àtòhun èlé ló tó ń lona nílẹ̀ yìí pẹ̀lú àjọṣepọ̀ tecno ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó jìnnà dẹnu má gbàgbé wednesday ọ̀sẹ̀ yìí ni magic wednesday ọjọ́ kejìlélógún oṣù kejìlá lólú iléeṣẹ́ top success tó ń bẹ̀lẹ́gbẹ̀ mr biggs ìwòrò roundabout ìbàdàn ọjọ́ yìí gangan lọ́jọ́ ìfẹ̀bùnṣeré torí tecno fẹ̀bùnṣe bẹ̀bẹ̀ lóríṣiríṣi níbẹ̀ bá ṣe ń wọlé ra èyíkéyìí fóònù tecno lọ́wọ́ ọ̀la ní iye àfọ̀jásẹ́yẹ̀rì tí ó tajà fún wọn látàárọ̀ súlẹ̀ lọ́jọ́ náà èyí ìgangan ni Magic Wednesday nílé iṣẹ́ twelve success. Congratulations, students preparing for UTME and post UTME. Your helpmate to achieve seamless success in the examinations is opening doors. Edu Consult. Why not register now with the master at Edu Consult Privacy? We run special UTME and post UTME class arrangement that help prospective applicants prepare intensively for their various exams. Based on our experience over the years, we understand the diversity in screening standards of all reputable institutions and we prepare applicants with the various screening modules. Our forte lies in intensive lectures, continuous assessment, past question review, mock examination to groom our applicants to achieve maximum success at their various examinations. While we also follow up for admission processing to register for UTME and post UTME, visit EduConsult today at Communication House, Fast Fast Junction, Old Ife Road, Ibadan, or our Ashi Annex, LOA Aremu Court, Ashibodija Junction, junction Bashorun Ibadan. Telephone 081 3543 0382. Edu Consult. Together we soar with pride. A multinational real estate company with offices in the US, the UK, Dubai, and different states across Nigeria is recruiting sales and marketing senior executives who own their cars and have international passports with travel history. If you're interested and qualified for the role, kindly send a one minute video marketing yourself to the interviewer via WhatsApp on plus 234 8099993648 plus 234 8099993648. State. pé wàá ti máa gbọ́ ó ti jáde báyìí ó ń gbogbo àgbáyé tètè. latest release Dr. Yinka Ayefẹ́lẹ́ mọ̀ ẹ́ dọ́tẹ̀ yìí galaga jù àlùjọ inú ẹ̀ apata pété manifestation làkọ́lé ẹ̀ ó tún gbọ́nà ara yọ Ayefẹ́lẹ́ ó tún yá láwùdà. Òun ò dín ènìyàn jáde nínú àbò, àwa máa ń bí àṣírí elédùnmarè. Ẹ àkàkà tó ní manifestation lẹ́tùgbà. Bóyá kọ́ni kọ́ni kọ́ni bóyá mi, bóyá mi, bóyá mi, bóyá mi fi san díẹ̀ orí bàbá. manifestation àkókò olùkọ́ orin ọ̀rọ̀ yóò bá bá àwọn ilẹ̀kẹ̀ ìdè àti gbẹ̀ngbẹ̀nẹ̀kẹ̀ àlùjọ. latest record ayé fẹ́lẹ́ wọ́n ti sanwó ẹ̀ sílẹ̀ kó tó jáde àti wá gbé jáde báyìí tọ́ ìtọ̀ ẹ̀yọ́ bẹ̀ from the studio of aloe production international latest release ayé fẹ́lẹ́ tàpákọ́lé ẹ̀ manifestation. iṣẹ́ bàbá iṣẹ́ ni ó kọjá bẹ́ẹ̀ grab your copy now. mo fẹ́ ṣàkóso àmì àmì kẹ́sà máa ṣàmì àmì wàá ní pàtẹ́sẹ̀ ṣe tó bá kú láti ṣe tó bá kú náà ó tún ti dé o àdé mi lè rí kan abala tí kẹ́yìn nínú ọdún tí a wà yìí èyí tí ọlọ́run gbé kalẹ̀ ní Christ Apostolic Church City of Joy opposite Sode Bar Ajinde Road Academy ní Ìbàdàn ìpàdé yìí tí ọlọ́run gbé kalẹ̀ látọwọ́ bàbá wa abel ìfọlọ́runṣọ́ ìpàdé yìí yóò máa bẹ̀rẹ̀ ní on the twenty oṣù tí a wà yìí sí on the twenty six ìpàdé yìí yóò bẹ̀rẹ̀ ní déédéé aago márùn-ún òwúrọ̀ sí aago méje òwúrọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run tẹ́ ó bá pàdé ńbẹ̀ àwọn ni pásítọ̀ kúnlé ọ̀tẹ́múìwá látòrí òkè ìkòyí ọ̀ṣun prophet túndé ọ̀làdìmẹ́jì àwọn ìránṣẹ́ ọlọ́run tí ẹ bá pàdé ń bẹ̀rẹ̀ àwọn ìbùkún oríṣiríṣi ni ọlọ́run ti ṣètò sílẹ̀ fún yín ẹ máa bọ̀ wá gba ìbùkún olóyún ọjọ́ pípẹ́ máa bọ̀ aláìsàn ọjọ́ pípẹ́ máa bọ̀ ìgbàlà ìbùkún àti ìdùnnú yanturu ni ó wà máa bọ̀ jésù ń dúró dè ọ́ máa bọ̀ máa bọ̀ jésù ń dúró dè ọ́ jésù ń dúró dè ọ́. ẹṣẹ́ tí ẹ̀ ń tẹ̀lé wa àwọn èèyàn ti ṣíà ọpẹ́yẹmí alẹ́ ìlọ rẹpẹtẹ as usual ọlọ́run ó bá mi ṣíà èrè kan gbogbo yín o àmì àṣẹ bọ́dà mi ẹ wàá bá ń fi speed sí torí omi ń bẹ lámù gan hmm. a sì láwọn èèyàn wa tá a fẹ́ gbé wá fún àwọn èèyàn kí wọ́n fún wọn ní àwọn nǹkan tí ó mú inú wọn dùn. ń bọ̀ yẹn náà a ti kó ń bi ẹ ti sọ fún mi pé ibi orí yọmí wá dé gangan ẹ jẹ́ àmọ́ ẹ ní ibi orí yọmí wá dé gangan rẹ̀. ibi orí yọmí wá dé yẹn náà rèé o two thousand and nine náà ni àfi bí àná. ṣáà ti débi ṣáà ti débi ibi tíyàwó ti bímọ o tó ti bímọ hmm, hmm. tí mo fi ń sọ wípé gbogbo òbí hmm. mo ní ọ̀rọ̀ ìmọ̀ràn tí ọmọ yín bẹ́ẹ̀ ni alágbára